أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اللهم ارحمنا بالقرآن الحكيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعتهم ولا يستقدمون يا بني آدم إما يأتينكم رسل ربكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون adá ọpẹ́ fún Ọlọ́run alhamdulilayi ọba yìí tó tún fi àánú ẹ̀ ó tún fi kó wa jọ ní ìrọ̀lẹ́ yìí lẹ́yìn ìgbà tá a ti túká lánàá ọlọ́run bìdíkìríkà yá máwòlálẹ̀ wàrà nátànà àmú wàkọ́dẹ̀ kọ́ bàkà òmù ánṣẹ́bí lè kàkọ́dẹ̀ àmú wàkọ́dẹ̀ kọ́ bàkà òmù ánṣẹ́bí lè kàkọ́dẹ̀ àmú. ọlọ́run ọba wa o a dúpẹ́ fún ọ látara wípé òun ṣe wá lẹ́rú tí à ń rántí ẹ ní gbogbo ìgbà bídìkìrì kayá màúlá lè wàrà nẹ́tànà àmú. ìrántí ìrì ọlọ́wọ́n ọba wa nẹ́tànà àmú òun náà la fi ń rọrọ̀ la fi ń rí dẹ̀ra adúpọ̀ látara oore tó ṣe fún wa wàkọ́dẹ̀ kọ́ọ̀bà kàó mọ́ ansábìlì kàkọ́dẹ̀ àmú. وقد خاب قوم عن سبيلك قد عموا. gbogbo ẹni ọlọ́run bá fojú ríran ẹ̀ lójú ọ̀nà àtọ̀lọ́hún tí ò lè jókòó ti tọ̀lọ́hún báyìí òun tì í ọmọ fọ́ balẹ̀ o. ọlọ́run tó wá ṣe dáadáa yìí fún wa adìdẹ́ǹdì alukóránù lánàá kò dòní ká sọ wípé nǹkan mi ìrégbè látún máa jókòó tì í. ọlọ́run a máa dúpẹ́ fún ọ. alhamdulillah. kò kú sí ní tó mà kò sì sí ní tó lè ṣe gbogbo ohun tí ń bẹ lọ́kàn wa tá à ń ṣe ń gbangba gbogbo ẹ̀ lọ́mà òun la fi fi ìmọ̀ rẹ náà jẹ́rìí pé ṣàyídínà yàkínà anna ilé maka wa sí ń. وأنت ترى ما في القلوب وتعلم سيدنا يقينا أن علمك واسع وأنت ترى ما في القلوب وتعلم. ọlọ́run à ń jẹ́rìí. سيدنا ya nítòdodo nítọkàntọkàn. ẹlẹmọkà wá sí ọ. ìmọ̀ ọlọ́run ọba ńlọgbààyè ìmọ̀ gbààyè. ana ọ̀rọ̀ ka gbogbo nǹkan kò síbi tí màá rẹ ò wà á ń tàtàrà máa fi kúrú bí wà á ta ẹ̀rọ mọ́. wà á gbogbo ohun tí ń bẹ́ẹ̀ ọkàn wa pátá nìrí ọlọ́run rí o sì má àwa arawọ́ sí ọ nínú ìkẹ́ rẹ wa bó o ṣe fi ìjọsìn fún ọrọ̀ wa lọ́rùn yìí àìní lè ṣe má pàbísàdánwò fún àwọn. àmín. ọlọ́wọ́n ọba àfi títóbi rẹ̀ àfi mọ̀ ìrẹ́ náà lọ́ba tó fi máa mọ́ gègé alámọ̀lẹ́ ìsànà máa lámìyá àlàmù ìrẹ́ ló fi mọ́ mẹ́yàn tí ó mà àlùbáríkọ èyí tó ti ṣe kọjá nínú iṣẹ́ rẹ̀ òun náà la fi ṣàtẹ̀gùn èyí tá a ti mọ̀ nínú mà ọlọ́mọṣẹ́lẹ̀ ìwà fi mọ̀ wá. a tún fi títóbi rẹ̀ a fi bì èyí tó ti sẹ́ńsẹ́ tó o yẹ máa ṣe sanukuruka fala tansa ìwọ ló ṣe bẹ́ẹ̀ fẹ́rù rẹ anabi Muhammad olófin kéwú fi màmá ọjọ́ ọmọ kéwú fala tansa tíra anabi ni gbagbe gbàgbé ma ó sì mọ́kọ̀ gbàgbé àfẹ́yítọ́lọ́run bá fi ọ́ gbàgbé. ní tìtorí kó lè máa jẹ́sìn fáwa irú ẹni irú Lailatul Qadri wọ́n fi mọ̀ ọmọ ọjọ́ tí í ṣe nínú àwẹ̀ yìí ọmọ tẹ́lẹ̀ nígbà sọ fún tán wọn láwọn ó jà méjì kan lọ́pàdé lọ́nà tí ń làjà ẹ̀yìn ẹ̀ lọ́gbàgbé ìjọ Lailatul Qadri ara ń ta fẹ́ ara ń ta alájọ gbàgbé nù torí ni ó fi jẹ́sìn fáwa bá a bá ti mọjọ́ tí ń ṣe àní máa dìde láti okùn mẹ́wàá ọjọ́ ńlá máa ọba tó wá fi mà nábì tí ọjọ́ gbàgbé náà lára wọ́ sí tó fi mà wá má jẹ́ àgbàgbé ẹ̀ àlìyí límù líramánì jàlájàlálù àlìyí límù líramánì jàlájàlálù. wa fi jalatihi yatagara mugamo wasiwahu fi jalatihi yatagara mugamo. ìrì ọlọ́run nìkan ló nímọ̀ lọ́dọ̀ ìwọ ló nímọ̀. ẹni mo lẹ́ra àmọ́. ọlọ́run ló ní ẹni ọba wù ní máa fi mà. dálà dálà lò. gbọ̀ngbọ̀n rẹ̀ ó tayọ gbogbo nǹkan ẹni tó bá fẹ́ máa bá wọ ọlọ́run dọ́gba nínú gbọ̀ngbọ̀n yóò kàn máa fi mú dání lásán ni ọba náà la wá ń bẹ̀ èyí tó o ti fi mọ̀ wá mẹ́jà agbàgbé o. àmín. kò sí tó le tó kẹ́ni kó pọ̀ wọ́n máa tú Al-Qur'ani iṣẹ́ tó le ni àbíta ta ni ó pọ̀ wọ́n máa tọ́ lọ ń gbà lérò kò sí. ìlà àwọn tí wọ́n máa ń tú alukuraanu sáwọn èdè míì wọn ò ní sọ wípé àwọn translate quran wọ́n sọ pé àwọn translate mini, mini of the quran wọ́n pa translate ṣùgbọ́n ká sọ pé Quran, gangan lòun tún tọ́lọ́hún wí mini táwa táwa gbọ́ yé nítumọ̀ alọ́dọ̀ tí a òun la tú ẹni tó máa ti ń wí náà lọ́ba tó sọ. ìtọ́ ta tó tó kódà mú báwọn lárúbáwá tí wọ́n ti ń gbéde wọn. ọlọ́run ní káwọn èèyàn àtàlìjànú ọlọ́ kójọ aláàyà tóbi mi tilẹ̀ àtàlìjà. aláàyà tóbi mi àtàlìjà. wọ́n pọ̀ wá àwọn òmùrù kuránù yìí wá lọ mú wa ẹnìkan ò lè mú wa wàláwò káàná bàdùn lè bá ní sọ̀rọ̀ rà. kápákan máa jẹ́ ọlọ́run ṣe fẹ́ nìkejì ẹ lè mú kuránù wa ọlọ́run tà á da wọn ẹ wá ebi ló fi jọ́ ga tànàbì mú wá àfẹlẹ́hùn sàṣàlátù fànàbì náà kò sí mu jíísà tànàbì ọlọ́run kan mú wá tànàbì tìá náà múrò ẹ̀ wá ẹ lọ́ mọ́ mú gbogbo ẹ̀ wá kò sí èyí tó tún du tìá ti lọ ni ó mú wá. bàbá ní anabi Sulaiman ó rìn lórí atẹ́gùn ìrìn tí ò kọjá àtayé ànábì tí wá bátẹ́gùn lòkè ọ̀run ó dé sámà bẹ́ẹ̀ ní ẹnìkan ọ̀làjú afọ́jú ó jókòó dìde àwọn eléhùn lẹ́mìí tẹ́lẹ̀ ànábì pe igi tí ò lẹ́mìí pé kó dìde ó sì jẹ́ ọwọ́ ajé ànábì olàfà abúsẹ́rí wí tóníjà àtìlẹ́dà wa ti yí. àṣejáàrú sáàjìdàtà tàmùsí ilẹ̀ ìyàlá ṣàfihàn bẹ̀là padà mẹ́. tàmùsí ilẹ̀ ìyàlá ṣàfihàn bẹ̀là padà mẹ́. oníjà àtìlẹ́dà wa ti yí àṣejáàrú igi dáhùn ọ̀dànàbí lóhùn ọwọ́ àbá igi tí ò lẹ́mìí ọpalasẹ nígbà kèfèrí nítorí pé Ọlọ́run lọ́rùn ọ̀hún sẹ sọ fún gítà ń wò yìí pé kó sì bí kọ́ wá jẹ́rìí sẹ́tẹ̀ fúnra ah, ànábì nítorí pé ọba tó dá ọ náà ló dá mi tó sì dé mi lójú sídìí wá jẹ́rìí sẹ́tẹ̀ àfihàn mi bí sẹ́ ń wí tẹ́ igi sídìí. sáàjìdàtà báwo tiẹ̀ yí bẹ̀ ń padà torí sáàjìdàtà gbogbo nǹkan pátá Ọlọ́run là forí kalẹ̀ fún kọ̀ forí kalẹ̀ fànàbì ayíbẹ̀ wọn wípé já àtìlídà wa ti yìí àṣìjáàrú tọ́ ìhàta ọtẹ láṣẹ ni. jà àti lè dà wàtí ilẹ̀ àṣìjà òótọ́ ìhàtà tàmúṣí ilẹ̀ ìhàlà sàkèbèlà kọ́dàmì tàmúṣí ilẹ̀ ìhàlà sàkèbèlà kọ́dàmì. ó wá bá nàbì tàmúṣí ilé ó rìn wá bá òkú tí musa jí ọlẹ́sẹ̀ ọlẹ́mì ọlára tẹ́lẹ̀ àgbàmí ẹ̀ ni. òun ò ní ibi lásákín igi tí ò lójúgun ọwọ abánẹ́bí wà mi kọ lọ́rùn ẹsẹ̀ ó sì bá gbogbo ohun táwọn ànábì ọlọ́run ṣeun náà kò séyìí tí ò ṣe ṣùgbọ́n tá a jókòó tì í máa polongo ẹ̀ nítorí à ń polongo mùjísà ti Musa kójọ paálẹ̀ ó dejo ọkọ̀ wọ́n bàbí yá ọkọ̀ yànnàyànnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́lá wọn ń dẹ̀ lára sí ìtọ́jẹ́ mọ́dá tí ó jọ ń lójú náà la fún anabi Isa ojoku ó di ọwọ́ adẹ́tẹ̀ ọwọ́ ọmọláradá afọ́jú ọ̀yájú ẹ̀ ẹni etí ẹ̀ di ọ̀la etí gbogbo lẹ́wọ̀n ọ̀jọ́ ara àwọn tá a rán isá sí lójú tọ́lá àwọn náà mẹ́gbò wọ́n mẹ́wé wọ́n mọ oògùn tá a fi wo àrùn ṣùgbọ́n èyí tó ṣe tó jọ wọ́n lójú lẹ̀ tó ti kúnlẹ̀ tó jí ìran wọn kò ṣerú ẹ̀ rí títí rò tó jí padà nítorí wípé àwọn náà máa oògùn àìsàn ìlàfi fún ànábì ìsálẹ̀ tó tún ju ti hàn lọ tí wọn ò lè ṣerú ẹ̀ ṣùgbọ́n ní àwọn tá a rán Muhammad sí fusaha àwọn tó dá ní ahani wọn ò mọ dán pa wọn ò sì wọn ò sì mọ ṣẹ́gun ṣùgbọ́n ká sọ ọ̀rọ̀ kọ̀sọ́gà alárúbáwá nínú ọ̀rọ̀ sísọ fusaha ọlọ́wà ní bá nàbí bá ṣe gbogbo ẹ̀ tí ọ̀jọ́ yín lójú á sì fún ní kankan lọ́rọ̀. tẹ́nìkan yóò nílé sọ̀rọ̀ ẹ̀ pa àpá àwa láran ọ̀dà táwa ká bá ràn ẹ̀yin ewúro tó wí. ayé ẹyọ èèyàn méje tí yóò pé six thousand six hundred and sixty six péré òní fi ànábì yìí ọ̀fàlùkùránù ó fi ọba ọba mọ̀jísà tá a fún wọn lálẹ́ Qur'an afọwọ́ ẹ̀ kan náà wọ́n níjà anabi yuna bila ayati fansoromat wajitana bikitabin gọ́yèrè munsarimi. wajitana bikitabin gọ́yèrè munsarimi. oníjà anabi yuna gbogbo àwọn ànábì ọlọ́run já ànábì yúnà bílẹ̀ àyà. àyà ti bá ń sọ̀rọ̀ náà. já ànábì yúnà bílẹ̀ àyà ti bá ń sọ̀rọ̀ mọ́tì. wájú ìtànà bí kìtà bí gọ́ẹ̀rì mọ́ sọ̀rọ̀ mi. wájú ìtànà bí kìtà bí gọ́ẹ̀rì mọ́ sọ̀rọ̀ mi gbogbo ànábì ọlọ́run gbogbo mùjísà àwọn tí wọ́n mú wá wọ́n ti lọ náà mùjísà àwọn ti bá wọn lọ. níjọ́ Musa ti kú lọ́pẹ́ ẹ̀ ti bá lọ. lẹ́nìkan bá ń tẹ̀yìn tí ń pè rẹ̀ lọ́pàá Musa nìsín ọ̀ ń tẹ̀yìn jọjẹ ní wá. níjọ́ Musa ti kú ló ti mọ́pa lọ. lẹ́nìkan adé ní ìsopọ̀ ńlọpàá Musa ẹ̀pẹ́ ìtọ́jẹ lọ wá àkójú wa lọ níjọ àwọn ànábì ọlọ́run tí a mú mùjísà wá bí ẹ ń ṣe mú wá náà lẹ́ ti mú lọ ja anabi yuna. bẹ̀lẹ̀ ayé àti báwọn sọ̀rọ̀ mọ́. wàjí tana. bíkítà bí lóyè mú sọ̀rí mi. wàjí tana bíkítà bí lóyè mú sọ̀rí mi. ṣùgbọ́n ní anabi sallallahu alayhi wa sallam jíìtà náà bí kìtàbí ìwọ́dé ọ̀gá mùjísà rẹ ní tíra kan tí ń sàlùkọ̀rọ̀ àn gẹ́rì mò ń sọ́rì ìgbà òlu ìgbà òlelu nítorí ó máa ṣẹlẹ̀ sí ìgbà òlelu ètò kódà àmúbá gbogbo ayé lónìí nù ó làlùkọ̀rọ̀ àn ebi kanu kẹfẹ́ rí fi wí. ó ní bẹ́ẹ̀ ti wulẹ̀ kẹ́ wípé ń jà mùsùlùmí lógun bẹ́ẹ̀ bá ti rí kuranu ọwọ́ wọn gbà ẹ̀ ẹ̀ ti jẹjà lórí wọn tẹ́bálẹ̀ rí kuranu gbà níjọ́ náà tó jẹjà agbára mùsùlùmí nìyí lálù kuranu gbogbo gbogbo ète náà ni wọ́n dà láìpẹ́ àṣírí wọn ń yọ àwọn ayé ọlọ́run gan ti kà ó ti tà ká fálà bìhìfìrì ọlọ́run ti tà ká fálà bìhìfìrì ó ti làlàbọ́rùn ìsọ alukuraanu yìí inna nahnu nazzalna dhikra. wa inna lahu lahafizun. ọlọ́run láwa la sọ̀rọ̀ ti kalẹ̀ fún ọ má bẹ̀rù nǹkan kan ò lè ṣe àwa náà la máa sọ ọwọ́ à ń bí òsì mọ́ tí ọba wa máa sọ ni nǹkan ti ṣe kuraanu sẹ́ǹkó òṣèwé ìta fún musa mẹ́wàá mẹ́wàá ti ṣe náà ti kọ́ bọ̀ ó ṣe ìta fánàbí yìí sá wọ́n ti pè pàdé lé lórí wọ́n ti yọ etí òwú wọn wọ́n fèrè tó wù wọn kún alukuraanu nìkan ńlọlọ́run sọ ó sì sàdé ẹ̀ náà ni wọ́n mọ̀ wọ́ọ́rì àwọn aláàmà kíyèsí ó kíyèsí náà dàsìkò ẹni o.

túmọ̀rọ̀ yá tó pé ẹ̀kọ́ kìíní ilẹ̀ o pé ọba sílá kọ́ọ́lẹ̀ yóò gba wọn tí wọn máa bá ti tán ọ̀parí mu àìràpọ́lọ́ ló wọn máa kíyèsí náà ní ilé nù nínú nínú retọ́lọ́ ń ṣe fún márùn ni ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ẹ o alukuraanu náà la wá ń jókòó tì í gbogbo ohun tá à ń rí gbọ́ ń bẹ̀ ọlọ́run jọ sí aláǹfààní tọ́. ibi tí a ti bẹ̀rẹ̀ a ti fi gbogbo ìjókòó àná dúpẹ́ fọlọ́hún látara pé tún yọ̀ǹda fún wa lọ́dún yìí ààyè dúpẹ́ o ọpẹ́ náà láàmàdú títí bọ́ ọba tó ti ń fún aláǹfààní ìjókòó míì à ń dúpẹ́ ti sí náà ni ọlọ́run mọ́sálá ìgbọ́pẹ́ wa o ọlọ́run ní lè kúnlé ọmọtí ní ajá lónìí. lè kúnlé ọmọtí ní ajá lónìí. ọlọ́run ní wálé kúnlé ọmọ. ummatin ajal umma gbogbo òjọ tá a dá sáyé bẹ́ẹ̀ bá ti ń wá níjọ níjọ lẹ́lẹ́gbẹ́ lẹ́gbà ọlọ́run ní bàbá ti ń da yín náà ní ajálù àti fìgbà tẹ́ kú síbẹ̀ ẹ̀yin tàbátẹ́ bí wa ó mọ̀ kan lẹ́yìn ẹ mọ yíjú àwọn tí wọ́n jọ bí yín ọlọ́run ní gbogbo yín àjànú ẹ máa ṣiṣẹ́ dàsìkò tá a pè ẹ́ ó tó gẹ́ àwa tẹ́ ẹ tá a jọ mọ̀ tẹ́ ẹ bí àwa náà mara wa ìjọ kan làwa náà ọlọ́run ní ìwàlẹ̀kùn lè gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ló ti ní àjàlì kò sí àlìhùmà tí ò ní àjàlù ẹ̀ àti àjàlù ní wákìtún mọ̀ àyànú màhàdúdún àsìkò kan tá a ti dáyàn rí méjì ni tọrẹ ń mà mú wa a lè tú nítu èyí tí ọwà haas a sì lè tú nítun tọ́wà am tá a bá fẹ́ tú nítun ẹ̀sà a sọ pé wà lè kó lè òun mà ti àjàlùm gbogbo àwọn àjọ tí wọ́n gbógun ti tọ́ lọ́hùn la dẹ̀ wọ́n lára díjọ́ tá a mú wọn a sùnà àwọn èèyàn ànábìínú wù tí wọ́n ṣe tiẹ̀ àlùmọ̀ kan ni wọ́n tí wọn ò gbọ́ sínú wà lẹ́nu adẹ̀ wọn láàdìjọ́ tá a híán wálé kúnlé umatin ajal ìdí ànábì má bànújẹ́ lérí àwọn àlìwùmá tiẹ̀ yìí náà tí wọ́n ń takò ọ̀rọ̀ ọlọ́run torí pé wálé kúnlé umatin ajal gbogbo àlìwùmá kọ̀ọ̀kan pátá ló ti lásìkò tiẹ̀ tásìkò ya ti kọ̀ọ̀kan náà bá dé yọjẹ́ nígbà táwọn tẹ̀yàn sàmúdàdé ńkọ́. wọ́n jẹ́ àbí wọn jẹ́ nígbà títa àwọn èèyàn húdù dé wọ́n jẹ́ àbí wọn jẹ́ nígbà títa èèyàn àwọn èèyàn anábì lùtù dé wọ́n jẹ́ walikulli ummatin ajal ọlọ́run ní gbogbo àlìhùmà kọ̀ọ̀kan likulli ummatin ajalun ọlọ́run ní kálukú wọn ní wọ́n ti ní wákìtún mọ̀ ayànú máhadúdún àsìkò tá a ti ṣe èsè ń pẹ́ ẹ lẹ̀ tó sì ní limitation tó yẹ pé wọn ò lè lò jùgbà lọ. ọlọ́run ní báyìí dájá bàbá sì lò ó bàbá fẹ́ lò ní àmù àmù la kọ́kọ́ tún gbogbo ẹni tí ń wáyé ńlọ nígbà tí ó lò ń bẹ̀ tá a bá fẹ́ tu lójú gbogbogbò àti lójú ẹ̀sà onítàkọ́kọ́ ọlọ́run ní wáyé fàyìdá já àjálùhùn ọlọ́run ní gbogbo ìgbà tí àsìkò kálukú wọn ò tó tọ́ba dé láàyè ìrúnà sáàdá wàlá yàtọ̀ sàkẹ́yìmọ́. láàyè ìrúnà sáàdá wàlá yàtọ̀ sàkẹ́yìmọ́. ọlọ́run ní láàyè ìrúnà sáàtàn wọ́n lè lọ wákàtí kan lára pé kí àsìkò okùn wọn má dé wọ́n lè lọ wákàtí kan lára pé kásìkò ìyá wọn má bà wọ́n kódà wà láyé stakdimon wọ́n sì lè pè wájú kọ́mọ́tì tó wá pé àfà síwájú rárá. fàyídà já àjálù hùn. لا يستأخرون ساعة ولا يستقدمون ọlọ́ni لا يستأخرون ساعة wọ́n á lè sún wákàtí kan síwájú kódà wà لا يستقدمون wọ́n ò sì lè fa wákàtí kan sẹ́yìn. kò sí ọlọ́run fi ń yé nínú àyà yìí wípé gbogbo ohun tí kálukú ó lò láyé ńlòwọ́ ọlọ́run ti parí. èyí ò lè rí gbogbo àwọn àfẹ́sìn tẹ́ fa àyà yẹn sẹ̀ rí wípé kúlù mọ́yì tí ń yà mú tù bí ajálì. gbogbo ẹni ó bá kú ọ̀nà torí ó gbà kú kò sí pé ikú àsìpá àwọn lápá lágbájá kò sí lọ́dọ̀ ọlọ́run àsìwí tẹ̀yìn eyín èèyàn ní ọfọjọ ọlọ́jọ́ lọ sọjọ tiẹ̀ lọ́wọ́ mú lọ. Ọlọ́run ló lọ́jọ́ tiẹ̀ olólàsìkò ẹ fàyídá já àjálù. àjálù ńlá ayé àti dákìrò nàdá àdáhùn wàlá ẹsẹkìrì mú. irú ẹ náà tún wà nínú alukuraanu tafsiru alukuraanu Ọlọ́run ní ma tasbiku mi ni mo màtí ní àjálù ha wàá máa yá sítà àkìrò náà àsìkò tíjọ kó lò kò lè ṣáájú ẹ̀ kò sì lè kò lè kò lè wá lẹ́yìn àsìkò tá a bá kọ fúnjọ kọ̀ọ̀kan ní òkun mẹ́. èyí ò làwọn àgbáríjọ àwọn àfáà ni wọ́n fi dúró lórí wípé gbogbo ẹni wọ́n bá kú àsìkò ẹ̀ ló kù. kódà wàá yín kánà mọ́tò wúbẹ̀lẹ̀ kọ́tìlì ìbáà ń ṣe pé nìkan dá sí tọ́bẹ̀ lórí kò túmọ̀ sí wípé lọ́wọ́ ọmọ pásìkò orí ètò ẹ bá wà lánàá wọn ò sì má dà lọ bẹ̀ lánàá wọ́n má dà wọ́n fi bẹ́ẹ̀ lórí ìrọ̀lẹ́ ẹ bọ́ gbẹ́yé ní àárọ̀ wọn ò ṣe mú lọ láàárọ̀. sàyẹ́fì máa tàbí gáírì tààdàdà tí àṣìbáàbò wálé màá ò tù wá inú àsìbáàbò wálé máa ò tó wá inú. ikú kan náà ni ẹni ó jábọ́ lórí ọ̀pẹ tó kú ọ̀kun náà ni ẹni ó wọ ẹdọ̀ tó dò gbé lọ ìkun náà ni ẹni iná jó tọ́pa ọ̀kun náà ni àsìbáàbò tá a dàdá ti sábàbí tí kálukú ọmọ àgbà lọ ní ọ̀sọ̀ kan ọ̀sọ̀ tọ̀tọ̀ wàlmọ́tù wàhídọ̀ ẹyọkan náà ní kú òun làwọn àgbáríjọ àwọn àfáà fi dúró lórí pé béèyàn bá ti kú ọjọ́ ẹ̀ ló kú èyí fọjọ́ ọlọ́jọ́ lọ yóò bọ́jọ́ léwu kó o nu àṣà. ọjọ́ ta sọjọ́ ẹni tó fi lọ sọjà gbọ́ ọlọ́mọdé àfọjọ́ ọlọ́jọ́ lọ nígbà ọlọ́mọjọ́ tiẹ̀ gan bẹ́ẹ̀ yẹn bá ti kú ó ti kú ah. ah, ọlọ́wọ́n òfin tó àsìkò téèyàn bá ti kú àsìkò tiẹ̀ nù ọ̀rọ̀ lábalábí adéhùn ogun o bóyá bóyá tún padà abẹ ni torí àwọn àfọ àwọn fà nǹkan pọ̀ torí àwọn àdìsí kan bẹ tí ń júwe pé ó ń júwe pé ó ṣeéṣe kẹ́mi èyí ó tún gùn ju ìtẹ́kọ̀ fún àdìsí pọ̀ tọ́wọ́ bẹ́ẹ̀ àdìsí kan ànábì ní asibikul asibikul wudu a ẹsẹ̀ àlùwàlá yín kó kún dáadáa kó kó kẹ́kẹ́ tá a bá wá ṣe tó kún kí ni ó ṣẹlẹ̀ Ànábì ní yuzadi fi umurika wọ́n bọ̀ fi kún sẹ̀mí ẹ̀ àfà pé okun ọlọ́run sì ní wáyé dájá àjálù òun láyé sáàkì rúnà sáà wàláyà sáàkì dìmú. omi omi anabi ní la yazidu fil umu, kò sí tí máa mú ẹ̀mí èèyàn gùn ìlàlẹ̀ bẹ́rù wà sọ́dàkọ̀ bẹ́ẹ̀ yẹn bá lè máa ṣe dáadáa tí ń ṣètọ́rẹ àánú pọ̀ ẹ̀mí rẹ̀ ogun wàlá yàrúdàlẹ̀ kọ́dàrà ilẹ̀ dùà kò sí tó sì lè tún yí kádàrá tá a ti kọ́ lẹ̀ máa ṣàdúrà ibẹ̀ làwọn àfa àwọn àfa kan gbà pé wọ́n ẹ̀gọ́ ni kọ́ ọ sọ fẹ́ nìkan wípé ẹ̀mí ogun lẹ́yìn wá ìdájà àjálù òun láyásá yòrò náà sáàtà aláyásá kìdì mú náà lánìkan tẹ́wọ́ ẹ̀mí rẹ̀ ogun. àwọn míì gbà wípé ìwẹ̀ ẹ̀gọ́ ni tọ́láyì àti sọ wípé òun ò ní fi kún bàtà akọ fún ọ àti ní dínkù ẹnìkan ẹsẹ̀ wá fún ọmọ wàdúrà pé kẹ́mi ogun wá. wọn náà bá kọ́ bá pò ó fún wọlégọ ni. aya àtà àdìsí mi ń bẹ ṣe ríta àdìsí àdìsí tọ́lá làfi ò lè forí sọnà sùn aya al-Qur'an àdìsí mi wà tó jẹ́ pé àwọn ẹ̀sìn gbà pé kọ̀ lálàáfíà ṣùgbọ́n èyí tá a kà yẹn àdìsí tọ́lá làáfíà ni nínú èyí tó wà. òun ni àdísì tí àbídàrúdà tọgbà wá ó ní tazakarna ziyadatal umuri inda rasulillah à ń sọ̀rọ̀ ẹ̀mí ogun ẹ̀mí ogun kẹ́mi ogun sí lójú ayé ànábì níṣẹ́jú ẹ̀. fàkúlínà àwa sọ báyìí wípé man wa sọ́là rahimahu gbogbo ẹni ọba lè máa dà ẹ̀pọ̀ ń sí à fi lè yìí wọn ó tún bá fa ìgbà tí ó lò láyé síwájú sí awi bẹ́ẹ̀ lójú fakọ́ọ̀n ọlọ́nàbí wa sọ wípé iná lẹ́yìn sàbìsà ìdẹ́nfí ọmọrì yìí ìtẹ́yìn wò pé ń bá fàtó lẹ́nu tí ó lò láyé ara tá ti kọ pé ó lò ní ó nítorí pọ́lọ́ ìdájà لا يستأخرون ساعة ولا يستقدمون torí pé ìdá já àjálù hún gbígbà téèyàn ó lò láyé bá ti dé ẹni tí ó dín kò sí àdébí wa ó ní àdìsí ọba ìjẹpá àdìsí yẹn kò lálàáfíà tó àwọn èyí tá a ti kà sáájú ó ní wàhálà kí n nà rọ́júlà yàkúnù làwùdùrí yà sọ́ọ́lìà.

ọlẹ́mi ẹ̀ tí ó gùn sínú kìí ṣe pé a fi kọ́gọ́rùn kan ọdún tá a ti sọ pé yóò lò. ọ̀yẹ́dì wúnà lọ́hà mi bá dì yìí àdúrà tí wọ́n bá wọn ṣe lẹ́yìn bàbá wọn fàyàbùlùkù wù dálíkà yóò máa bá yóò wàá dàbí ìgbà pé ń bẹ ní kíni ọ̀nbẹ láyé onífàdálíkà lẹ́bí yóò fi àjálè yìí èyí tá a lè wí pé báyà wọ́n fẹ̀mí ẹ̀gùn náà nínú àgbàwá mi onífàlìyàlì hakiudu ahuhun fi kọbúrì yìí yóò fọ máa re sáyé tí wọ́n máa rántí bàbá wọn tí wọ́n máa ṣàdúà fún nínú sàárè. bọ́dẹ̀ jẹ́ pàdísì yẹn tó tí ọ̀làlàáfíà ni sùmáwé tá a ti kàn ti sọ fún wa wípé èèyàn lè ṣe nǹkan tí ọlọ́run ó tún fi pé kẹ́mi ògùn sí ibi àwọn àfẹ́ẹ̀sì wá padà sí wọn ò kú lórí fáyidá ajá àjá lòun. láàyè sítáfìrún láàyè sítáfìrún náà sáàtà láàyè sítáfìrún náà sáàtà láàyè sítáfìrún. wọn ò lè dín kankan kù nínú àsìkò ẹ̀ sì lè fi kún ẹ làwọn àfẹ́sì wá dúró lórí wípé bí dáadọ́ ọbàlẹ́kùn gúngún ẹ̀mí tí àdúrà ó sì jẹ́ kí kádàrà burú ó yẹ̀ lórí ẹni látara kádàrà ni látara àkọ́kọ́ tí náà ara àsìkò tá a ti kọ pé ó lò ní kèsè pọ́lọ́wọ́ ẹ̀sẹ̀ wàá mọ̀ torí wípé ó ṣe dáadáa làbá wa fi ogún ọdún kún rárá àti kọ́kọ́ àtúnjó ṣe dáadáa tá a fi wá jẹ́mi ìrògùn àwọn kan náà àwọn àfa àlọ́ba kádàrá ni atukọ̀ wípé wọ́n ṣàdúrà fún tí ó yí aburú kẹta àti kọ́lẹ̀ fún kádàrá ni. wọ́n làbọ̀ àwọn àtúnṣe tafsiru wájú ìkọ́ abala ló ti tú ló ti tú àyà ibi tọ́lọ́run ti ní yẹ́mu lọ́wọ́ máa ń yàṣá wàyú síbi tu wàyí ń dà o ìmọ̀lẹ́gbàá. ó múlì kìtáàbù lè ti fi kọ́ méjèèjì ọlọ́run lọ́dọ̀ ọ̀hún ni ìyá tí a gangan tá a fi kọ́ kádàrá kálukú ọ̀dọ̀ èmi ọlọ́run lọ́wọ́ àwọn míì inú àwọn àfáà sì gbà wípé kápẹ́ nítorí pé èèyàn ṣe dáadáa ẹ̀mí rẹ̀ ó sí wọ́n ní ṣe pọ́gọ́rùn-ún ọdún yóò lò yóò lọ. ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ ní pé tí ó fọgọ́rùn ọdún kan yẹn ṣe yóò fẹ́ ṣe déédéé ntẹ́nìkan fi gbọ́ ọdún ṣe. tẹ́ẹ̀mà lórí pàtó jẹ́ pé ẹni ó lo gbọ́ ọdún ò lórí parú rẹ̀ dáadáa nù. nípa gidi bàbá wẹ́bùnù tẹ́míyà sáà máa kàǹkẹ́ ọdún mélòó ló lọ láyé kọ̀pá àdọ́tọ̀ ọdún. ẹ wá wo tí wọ́n ṣe tó ṣe dàálẹ̀. nínú tí ń tọ́ka nù tí wọ́n ń sọ fún wa torí bójú ọjọ́ ṣe ń ṣe á tètè mú tafsiru wá sópin ọlọ́wọ́n sọ ju ọ̀la lọ olórí àyà náà láti bẹ̀rẹ̀ ẹ̀já ká àyà tán ó ti délẹ̀ ọlọ́run ní wàlẹ̀ kó lè ó ma ti ní ajal. wàlẹ̀ kó lè ó ma ti ní ajal. ọlọ́run ní gbogbo ẹni tí ń báyé gbogbo àlè ń mà òun lọ lásìkò tá a ti kọ pé ó lò láyé fàyídà ajá àjálù òun tásìkò tá a ní kálukú yóò lò láyé bá ti tó. yastakili muna sáàdà wàlá yastakili mu. ẹni tí ó pè wọ́n rí kún kò sí kò sí dẹ́bí máa sọ pé láwùsàn bára lè kọ́ tìlù làmátà màkútù. tí wọ́n tó hàdá lọ́tọ́ ọlọ́fẹ́ bẹ̀yẹn lórí bá lè ṣe sùúrù tó sì bẹ́ tó kú lásìkò tó ọba dúró díẹ̀ ní àsìkò tí ó kú. ọlọ́run kan fẹ́ẹ́ fi wọ́n sẹ́ẹ̀tì orí burú wọ́n lè pọ́n lọ́pa láwọn sọ̀ bára lè kọ́ tìlù làmọ́tà lè màkàtù. àsìkò náà ni ọba kú ọ̀láyé gbogbo àsìkò tí kálukú ó lò ńlọ́lọ́run ti kọ fún un lè kó lè ó máa ti nà ájà lò. فإذا جاء أجلهم لا يستغفرون ساعة ولا يستقدمون الحمد لله رب العالمين